الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أرجو ديننا الله تبارك وتعالى وشنا كدواك ربي إكواكدي kani gele bo ba kwa sara tuwa nini kusu ramadan nulu mefa ihodo udugu nyiri ni mele yugo ba nyo mela 1439 hijria kia choki te kwa otu enibu ìṣẹ̀kẹ́lù lọ́lọ́gúnyọ́ méjì ìfọ̀dọ̀ 2018 karatuwa ìyálé àyá ṣẹ́nì fàyí suratu ali imran aya 181 wakallahu tabaraka wa ta'ala aka gini لقد سمع الله قول الذين قالوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق لقد سمع الله الله ولا لكبه قول الذين قالوا قال أبوك مكاكينه إن الله فقير يعني أنت الله يشير نوقبان يشير ونحن أغنياء amaisha manana hii uh, ah, Said bin Jubair yani dola kibakubwa ibn Abbas ina alikuondoa Allah Taala gini mendha alladhi yukridu Allah ina ina ọ̀làlẹ́kọ̀ ọjọ́ káyẹ takàmì yahudu àmà múmù dama ẹnihi wọ́n muhammad àìdè ọjọ́ ẹ ọ̀bàtà ẹlẹ́ wọ́n ti kí lè gbogbo kẹwọn mú dàmà dó nwoke àti ẹun ká mẹ́mẹ́ ń ẹlẹ́ ẹwọn olùgbò dúkìá wọn mẹ́kù rẹ̀ nù wọn ọjọ́ aláwọ̀ àti ní ìṣẹ́nà ṣeunke ahola oloneka kenele ayonge e ahola le gbome yamde ne kitupa hiweli makole ni mola chedihun he asukolo government ngeji civil servant ngeji oholi ubuke ubuke chakwa bebelo yi oyin belo ye o ma mi date kodu e computer ohun asi governor yin ni ake ogun ma kọlu asigile ẹmi fóònù gẹ́tò ohun kàmẹ́ àdúgbò yàyà bẹ́lù èrè ohun kìí ṣíkọ́ ọ̀nà kò gí ẹrẹ gbọ́gọ́ ikú ẹgbù kú ẹkọ̀ làkú ẹkàlẹ́ ní ọ̀là lẹ́gbọ́ wẹ́bù ìnà wẹ́kábá ní wẹ́kábá ní inú takẹ́kà tí sọ́ọ̀rì ìfóònù ń palu ẹ àdàbí kọ́ lé àwọn lè gbẹ́gì ọlẹ́ ẹmúdìjẹ́ ajá ẹ inige kaka mi ss gi amụ bido mụta inige yi ha polisi gwọnyụ mi echekacha m chọọ nye ihu ma gị a eyo inige kọl ma gị aka menye amụ a, hapụ na chi gị eche inwe ihe ma mụrụ mido ta na ebe igbo ma gwakọta ha mgbu na ada ajọ bụ na odu amụ na ji alụlụba abụ ihu e agba m gwire mm. enegite kpa we iwe kọla nwee ya agbala

ile kado yo lele kuma kai kete jila kete ma ko ni ba ingon na mu mune kuma ngo ci jale ko yati ni ngo ba ma go yani wa qatilahumul anbiya ama ma ngo kama ni bi ojo pa do gair hakko ci yo ko azaba ki agwo na yu medaba te hun kuma juma ojo pama azaba ki agwo na yu azaba ki dai em daba ye hun te ka chimi ti ka nge che hun ba e che ma kini ojo je su pa دشلاك ما وجوكم ذلك بما قدمت أيديكم ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد ذلك بما قدمت أيديكم دليل شكاكي أقولكم دومشي أنكم دومشي أمك بعدهم وأن الله اليوجو الله بار ليس بظلام للعبيد ṣíkẹ́ náà láṣọ pa kóòkù ń ṣe ńlá máa dùn nù máa fi zọ́ọ̀lìm ẹ̀nà láṣírẹ̀ zọ́lám ṣẹ́ náà láṣọ pa aláwọ́sí ni faal, yé kì í ṣe nùpá yàn dẹ̀ tíra lọ́jọ́ aláwọ̀ ẹni ṣẹ́ náà الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا نعم حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم وبالذي قلتم فلم فلم قتلتموهم إن كنتم صادقين الله أكبر يعني الذين قالوا أبيك دي أما مكة báyìí iná lọ́ha áhìdá ilé ìnà ọjọ́ aláhùbá ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ alkóòlì pàmà alkóòlì kẹ́ẹ̀ṣì pàmà sí kàkí ní aláàánú òmìnà lérọ̀ súùlì ẹlẹ́ṣì kanáàmà kàkí ní àmàkídọ̀gẹ̀ṣà kónúṣẹ́ dúró àtàyà àti ẹ̀nà bí kùrbánì ẹ̀wọ̀n ọ̀jẹ̀ká máàkì ní kùrùbáàlì ẹ̀hùn kùmà adùn mẹ́rọ́jọ́ ẹ̀hùn mẹ́rọ́jọ́ ẹ̀hùn mẹ́rọ́jọ́ lẹ́hùn nà adùn èmi kàkí ẹ̀hùn ọ̀jẹ̀ka yìí tákàmọ́ nà adùn ọmọ ọ̀jẹ̀ka lẹ́ ọ̀hùn máa ṣe ọ̀jẹ̀ ẹ̀ka yìí ẹ̀ má dáa lẹ́nu ẹ̀hùn yìí kọ́kọ́ kà á dẹ́ mọ̀ ọ̀ha yìí ẹ̀hùn dúkù má dọ̀ ha kurbani má dọ̀ kùrùbáàlì ọ̀hùn má dọ̀ ìṣẹ̀rí àìkùrán àbẹ̀kí họ́ dàbàpá yìí en kurban gidai ma do ya shi kurban ma du ko shi kurban ma de ngore shi kurban imbe ngi ku ma do hangi shi ma de le kakini az-zakat zalun shi az-zakatu en ku ma do ha az-zakat shi zayu zakat zakai ku ma do ki agwo ne wefe yin az-zakat en ku ma do ha aliku so to da bana le enwi kurban egbadu ni ko edo ojo ki ina meun ke ku sojo ile e ku sojo ile gidei ati edun turu ke edo ojo ki e ma do akini kurban de en ki ade to da chen ko ne adwa ti bi adwa ti inweta ne m ka ga-alụgidere sereka n'ike nwe oyi enweghị ọ na sereka ka oji ọ na-adụ ha oji ee ọ na-asịrị ka asụghị ọ na-adụ ha oji ụnụ n'ike chisere ka gị ma ha a ga-esere ka ebi ọ na n'ike ha ka ma sereka a ya aṅụghị ebi mkwekọ ọgwọ ka ka ha gị n'ihi tiɲɛ kuma duwa gɛnɛ gɛdɛ ci ɛwɔ gɛnɛ i tɔjɛ kan yi ta ne imu do ka o kɛtɛ bɛ imu de ta imu de bi a yi kɔ ndɔgɔ mi jiɲɔ ka o ko imu de deli a imu mɛ tɛ wa imu dɔ o kɛ ka ko ye deli ta ibodu o le lɛ ala yɛ

ala gbogbo kẹ ń kọ àmọtọ kàtẹ mẹla dùn máa ma lọ ọyọ kí ènìyàn la kọkọ mi ọmọ àjàkà ní kàkẹ́ ní gidi okolo ọyọ kí pèmí mẹ kọ́nu okolo kò ẹ̀dọ́ à ọyọ ènìyàn kọkọ ẹni kí kàkà mẹ gbọ eko kàmẹ ní adà yín jẹnẹrétọ mọsálásí ọyọ kẹ ènìyàn kọkọ tó ọ náà sẹdẹ àgìdẹ ẹwọn adọ kùrùbá nìyí dẹ ìdábẹni kọgọ ẹmọgọ agọkà kí awere kí wọlé mà dàmà ọjà nẹyìn wọlé mà kùrán kí yóò jí wọlé mà awere kí yóò jí.

ọbịọla rinye ọjọ minara jụọ ma ya ṅụọ gbodugwu ma wa nerugwo holi ee abegwu ma chaka na ajụ holi maka ojọ kụ holi kpoyi enerugwo holu nka tinịka ire kanopi chejọ ka mụ na ajọ abaka atakwa chejọ ka mụ na ajọ si ajọ eneru ya manụ uyenwu chiri ne ma te enwe agba takwa eke atịrị na kenwu domo akụ domo oye oye chu domo oyabacha domo oyebe domo uskapa jolof domo uskapa ugu domo elele domo maridi domo eko domo awara domo yinye awa agba ihu agaeto ame uskapa uskapa jolof ame mara kunyi tele mu kameke ame ogo iduma kameke mdagu sẹ́gun máa rí ṣe máa tú è nílẹ̀ ọ̀gẹ́nẹ̀ gẹ́gẹ́ kìí ṣù ẹ̀wọ̀n tá ìwọ̀n ìlú àbẹ̀ká ìlú ẹ̀lú Eh, ma welima kwụran chi ihu ume ma bụnyari e e ya ka kụmada agwagwo eke ya ela dịtị une ji adịtị nwụ osikapa leke je iji ekpata kele pi otu aka ga-egbo n'oji nwunye kwini omune dukwu ma adala li abe yu ọ ite nwere n'ejikwa ụnga bedo dagụ nwunye uye omune dabi aghe ma chi welima ihu ume ayịrịla enwe me ama na ti ji nye ẹ̀yìn kùránì tí even before takayọrí ẹ̀kí wa ìwọlé máa ẹ̀wẹ̀ ṣẹ̀wúṣẹ́ mi ọjọ́ ẹ̀rí ìwọlé máa wẹ̀rí máa ti àmúnẹ̀wá máa dùn jẹ́ ohun máa jẹ́ ẹ̀líkú tòtò dáhàlẹ̀ egbò àgíní ìwọlé máa wẹ̀rí mákò máyìn wọlé máa kùránì mákò máyìn wọlé máa wẹ̀rí ìyàyọ̀ ṣẹ̀rí àdúrà kó máa kíjì jìun ràmánù wẹ́ àkódà máa kẹnu báyìí ṣe kódà senda na mɛ nkidi hun mɛ nya gbɔ kamɔ na nya ka dɛm na kia nya surprise ya ya i surprise ya gba lɛn de ɛŋɛ bɔ se manage nga na manage wala i y'a tu kabiri paruka machine ŋɔ duku kabi hun dɛ mundo allahu tabaraka wa ta'ala kola kurban ɛŋ e kuma ne du adama meji ka e, e, ma jujɔ ya iye nyima ye kuma jujɔ ya e o ni ma kaki kɔɔbi la mari ne ka ki habila iyo takada israiliya tu duma cewa ba lale inda shi hadisi hadisi ba duwa ka kudu ma dai zo amma ma nabi adam ale mai ni ijijima ki dai eni ni ki yonga no ai eni ke je no nga nei to taki uja no nga tama ngojo je nka ma kito shen ko ya la chin me ene ene ki di kurba ene ene ki de ngoje ka ngojo ene du ko yo mo je kai ngba

tọ ẹni lẹ́wọ̀n ya ka wọn ẹni ẹ̀ka ya mẹ́wọ̀n gbogbo ọkà ẹ̀múkọ́ ẹni àmájàkà kó wọ́n lójà kó yá àdùsí kù tó ẹ̀wọ̀n ti àkùnrin amọ́kọ̀ mẹ̀mẹ̀lẹ̀ dágùn wọn lọ abájọ ni tó ìgbogbo wọn kó gbogbo ọkà kó wọ́n lọ ẹni kéjì ẹ̀wọ̀n rẹ̀ wọn anẹ́ igi àmọ́ aláwọn pàmò kolóhun yìí kì ní dúdú tulẹ̀ kí agbọ́gá tulẹ̀ kí gbàmọ́ àtútọ́ yẹn

minal mustakin ene ke achuko yongo yagbe nko ohun to yo le yo lo ni pa ide mi tan o mole qur'an o mole qurbani juddu ma du ngojo le o ma kini ma to ye kai o ye kai ti ngojo le un abo mi je ne ka o je ka che ne ke mi ene ka gba ya ko gbe ene keji to o benele abogide ma ni hatta ya ati ena bi qurbanin weke mi en qurban en o je ka ka

ŋunake kujale ke amengo jekale bali tate tudale ungi tafsir aisaru tafasiri e malime maroka kini asad humidi e efi efi tafsiri un ya kuji a qurban yani yangu maroka qurban ma yutaqarrabu bihi ila allah enwe kumadu chumerojo min haywanin inekishe ngore ngishi wa ghairihi yani alkonkoji a kurbani ne ta akuluhunna kurbani kuna a mudu in wallahu tabaraka wa ta'ala yanihi ina bai e, tafsir al-tafsirul miyassar bayani hatta hatta ta'tiyana hatta ya'tiyana bi qurbanin ta'kuluhu an-nar yani hatta ya'tiyana bi sadaqatin eh yataqarrabu biha ila Allah fatanzilu narun min as-samaa fatahrikuha shan kene ki mengo engu sidaka dua engu sidaka la ka libila ya dua akina gu kuna ki ko yale ki amu sidaka wala balitate habe kuna ki amu wala duguju taka di imani pani bile tudale wa ali muhammad sallallahu alaihi wasallama wazi ke ti agba ami yahudu akala gideva agba ntiri ko kuna le ko yale ki amu wala du taka agba wọn yóò agini kúl ká mọ́ agini kọ́díjá àkúmúrúsùlì mi ń kọ́bẹ̀lì ìdìlẹ̀bẹ̀ yìí náà ká wọ́n máa kàkà máa níbi wéwé máa ṣe wá dọ́gbá mi akẹrẹ̀ bú mẹ́pa pàì àmẹ́ngà ayékọ́ ọgẹ́nẹlẹ́ àmẹ́hà pẹ̀lú màkọ̀tẹ̀ wọ́bí lèvi kúltùm máa wá pẹ̀ngà ayékú náà wọ́bí lèvi kúltùm ẹ̀ngà ayékú ọlẹ́ kàmẹ́wọ́n iye kuma adu tane kuna adule mane ame fali ma qataltum abile takum ya ngomu maku paki in kuntum sadiki shen kuma ni gaskiya ka kini hi e gwa kanibi men sadaka dua kuna ko jale ki ame wala duju takum e gboro yo ma ne anwu me ojele me on takum ma wa ne bile ko pa فإن من جاءوا بالبينات والزبر والكتاب المنير فإن كذبوك أو يعدان يدون عن نبي صلى الله عليه وسلم إني ما في ما هو ليدور يمي يدوك يبابيني فا فقد كذب رسل من قبلك أمونو شويك ما وادو بيبا ما دولا ما ري يمي أمونو شي لدوبا أمونو شي لدوبا ja'u bil bayyinat ma ci wa pa ami bayyinat amenga amenga feriju amenga yiku manea wa zuburi ma ci wa pa mulita bi nana nana nana nana maina kuma do zuburi hiya al kutubul mutalaqat min as-sama amulita bi ki aku yale wane o ma do kakini az-zuburi ma ci wa pa mulita bi nana nana wal kitabil munir Mango wa wá kọ takada yìí kì nùfà ní ihò ńlá múnusẹ ní à àmà àbúkù màlẹ gudu má gbà tó dá lẹwẹ kí bí pọtọ kẹdẹ ńlá ikú ńlá bọ ẹ nípa tó dá ńlá ikú kẹdẹ ńlá máa dùn à ìyá ìṣẹ dé hùn iṣẹ ní tẹlifíṣọ̀n nánà nánà tó dá àníbìdú ní àbúkù má gbà gẹ ní ekpò màlúmàkù màlú yìí. كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة توفون أجوركم يوم القيامة نعم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت agbemidu ṣedeke kujoma agbemidu yaju kuma abe kuma ku ma oyo jẹun kakagide ma amma awa kadeju amal gidedan hadith fe yolu nitaji kuma do akini ahkamul janaiz yiki mali mika ko kuma do akini muhammad aljibali rahimahullah yiyun su yijingi albani un salmajiri ngishingi albani yiyun ladi ko aba e aba kwana nitaji le di hadith ka uluka bu bani israila bu kile wudu yani hi abu gudameni kuma ne ba kuma dijona tak ma ma mun na lubu ko jinu jide amma mun na lubu ko jinu jide ma ni alusi mi turuka ka cha do anga buk ma do jinu ji turuka ngo ti tuma ni ni ta la ma ho chi ta ko jinu je ne ka o jinu ji le ma o jinu ji le ma kwa de ma we ne ka do jinu ji we ne ka do jinu ji mi kwane kwane ogele kuma na kai e, tamba ali ko jinu ji ni kpoho chini kpọọ munumunumunumunumunumunu taki ene ka chini kwale ye ojuno yile abenele kwale ikwale dabe hoju ngbayo ya ko gwane oju ojuno junlele ai ko gwane oju ojuno junle o ma ni we ne dei naba ngena bana ile egba kuku ina ìṣí pọ́pẹ́ altọ́dọ̀ nye mẹ́ ìyẹn mú yí wọ́n máa ní ìtọ̀ abẹ́ àlúkú kúkú máa kọ̀ láwọn abẹ́ àdẹ́ yẹ́ ni ọjọ́ kò máa gbí mú ìmú ibá òun ṣe gbíwọ̀ okú yọ̀nyọ̀n éjẹ́ àgbẹ̀ igbó kò máa gbí mú ilẹ́lẹ̀ ibá tìyí ni alùkàmẹ́dóhùn mú fún àdẹ̀gẹ́dẹ́ ibá ìdábẹ́ni àkíní háhà yẹn nkwụ iyame lɛ ete tɔ fresh ni iyame ŋun ɛsɛ yi ŋun ɛnagbe wɔ lɛ iyame o tɛgɛ tɔyilo yie akɔmude ko yɛni i alukun gbɔ kamɛdonu mu asigili ba ŋun de ju akini hi akoye kuma lɛ ɔju lɛ ŋun de ju ma ta ŋun de yi de ama dɔ ju ɛfɛ ŋun de ma yɛni ɛnɛ du kɛse ba ɛgbi wɔ kute la. lọ́nà dúkìá ẹ̀ṣẹ̀ jẹ̀mọ́ àbí wọ̀ fún nínú ìrì ìjọ ẹ̀ṣẹ̀ náà wá ìyàrí jẹ́ ẹ̀ṣẹ̀ náà báyìí náà gbé wọ̀ kú àmá ìwọ̀ kú kìdá yìí tẹ́tẹ̀ fáwọ̀t mà ṣe ma ìnẹ́nẹ́ kì wéhùn máa nánà ìnẹ́nẹ́ kì wéhùn máa nánà ọ̀lẹ̀ kù máa dùn ẹgbẹ́ kẹlẹ̀ ti kí báyìí ni àbókì wọ okú tápa ọmọ pàkúṣáká ìdábẹ́dà kí ni ẹni ká pìtì tó àbá àbí akẹ́dẹ̀ kùmà dágẹ́hùn ti yàn ọ̀la ọkọ̀ kùmà dọ̀lẹ̀ mọ́ òtì àmà gbé iṣẹ́ òtì kí ọgẹ́nẹ̀lẹ́ àmà àbókì bọ̀bọ̀ bá mà gbé iṣẹ́ òun dábẹ́dà kí ni ẹni kùmà dọ̀lẹ̀ ọlẹ̀ tìbẹ̀tù mà wọ̀ ọkà wọn mà ẹni gbé kì bọ̀bọ̀ mà gbé iṣẹ́

onugunuga nabi sallallahu alaihi wasallam hadithi aisha radiyallahu ta'ala anha hadithi fayulun shi tirmidhi bi hadithi gidewa yini egba ka nabi sallallahu alaihi wasallam ku owo titala ka nabi shi ngama luma imani kida bi chowo mune mu magari chowo magribi owo magribi chowo titala ki chuma ainihi ubi o magribi gidei ma níbi sallallahu alaihi wasallam agwu igwu gbogbogbogbo atu yẹni mamukoko yomi fún mamuko lẹ́kàáhùn dá mamukoko mamuko ti yomi mamukaahun ìkúrẹ́jùn alùpùpù ìkúrẹ́jùn ma mahọ̀ sí mẹ́lẹ́ báyìí ma ọ̀dánù màdọ́màdìdì ẹ̀dá ẹ̀ta mẹ́ omi yọ́yẹ́ òun fún àmúgbárọ́lá ma omi yọ́yẹ́ òun

alkuna alili àwọn lami ó jìdà dìí múrú àbábíkiri ní fọlì sẹ́lẹ̀bì náà mẹ́lú tó máa ṣe fún mẹ́ka ní abubakar kí turkey ṣọ́ ọ̀nà múnẹ̀ mẹ́ka ní abubakar turkey ṣọ́ ọ̀nà múnẹ̀ ọ̀nà aisha rọ́dí an abubakar torí kí a tsọ ìjìká kí ni ó kó ṣẹlẹ̀ ya ẹ̀dẹ́n ìjìká kí ni ó kó ogun ẹ̀dẹ́n ìjìká kó lẹ̀ngẹ̀ ló ọ̀gá ẹ̀ ti ẹ̀má ní kí sọ̀rọ̀ ní for the first time kí mú délé jẹ́ náà bá kàràdá kò yí òpò ọ̀yá tsọ̀ ọba àtàmìnà dọ̀kì ní kí sọ̀rọ̀ lẹ́nu.

abakar aso nga mu kuma ya tabe kalu ka kan abakar ji ma yego abubakar ma kan abakar aki so nga mu ye ka woni kishin amma ja ni alibi ka kishi shinwa tirale kwa ni koda ukisho algi kwa ni koda ukisho le iligatano ole riwaya ma ni iligatano shinicho nga nabi sallallahu alaihi wasallam da bi jeuma mukukun mamukun mamukun tiyumi yukureju eju ngobo hiane eni to medu mikalu kuna sho

ama m dụlụ mama ma nebida agwa ịgwa nele sanna bakar mutawu itawu e bile anabi sallallahu alaihi wasallam na cho abishi ne cho yi e, sanna bakar owoya anabi mun hali boki shan ka anabi sallallahu alaihi wasallam Allahu akbar umu yaye ni Allahu akbar taka boki dubi ta mali bok bayani kodo kodo kuma taba goye ora anabi sallallahu alaihi wasallam ne imada ale kwegba ka anabi sanne ko ngi ni dimi gbogbo akẹrẹ bọ́jọ́ gẹ̀rẹ́ bàbá ẹni wátàbà kò yẹn ní àmá ẹ̀yìn gẹ̀rẹ́ aníbi nùkú mú kí akọ̀lá kẹ́ni dá gbọ́gẹ̀ lásìkò àdé ìgbélẹ̀ nígbàmà àkùnmá nílẹ̀ kàkàmù nìkí bọ́n allahu akbar sanna abakar ẹni allahu akbar tọ̀wọ̀yà ọ̀wọ̀yà abakar mà alìbọ̀ bọ̀tà abakar sí aníbi mú nà alìbọ̀ ẹ̀lẹ́kọ́ sọ taka madi ho le ma ho koji madabi madabi tika ma wonka ma wonka ni mamu dabili am da bi atiji hu ir da bi eje hulele kida bi ada shi eju ngoyo ido kureju wane yanhi allahu akbar inna lil mauti lasakara ni kai ukuba iwono magugu ikide hun ki amuni rabo tetao ida ga modo okureju yen inna lil maut na sakara ukuba inno magugu gide unke amo mona taw ba ke gide ha ko ne ba onu gunu ga nabi e gwa ne e gwa ne ke unwe awoje un taka nabi sallallahu alaihi wasallam le iya ga da cinya nabi anabi gwa ga da un ina ka nabi ga da o ne

so ẹ̀yà kí yálọ́ gẹ̀dẹ̀ táwọn ẹ̀yà kí ni òun kẹ́ẹ̀dì yálọ́ kùrà lọ ẹ̀mú ẹ̀lẹ́ àkọ́kọ́ àti ilé yálọ́ tákẹ̀ẹ́tù yí pòpò kàkí ìyìnà sí ni yálọ́ tọ́rọ ládọ́mọ̀ ìgbàlẹ́gẹ̀ èyí ni kò yà lọ́mọ̀ tákì òun lẹ́ngẹ̀lẹ́ tákẹ̀dẹ̀ ni ni ìwọ̀lẹ́lẹ̀ ohun tó máa gbogbo kìdẹ́kùn ikú ìbọ́lá ìdàbìwọ́n dàbí ìbọ́lá ikú ìbọ́lá ìdàbìwọ́n dàbí ìbọ́lá tọ̀tá kó yóò kìdàbì wọn akẹrẹ fún má iná iná ìrìnàjò òhù òhù bàbá ilẹ̀ ìgàbádíá ohun ma bi sahabi ina ina gyara kuyun wara kuyo ya shishi omi ara kuyo mai shishi omi a kun eli ni a ke lele lele o elembe ju meju o nínú ọlọ́gẹ́nẹ lẹ́dún ọ̀tọ́ dábánilẹ́ anibi sallásalam akọọlẹ́hun iṣẹ́ ẹgbàkì akú ibá iṣẹ́ lita, ẹnẹ̀wẹ̀ ṣe ní abájọ ẹgbàdókè ẹ̀yà kú yà ní confusion abánilẹ́ kí a wá kẹrẹ̀bẹ́ ẹ̀májàkà náà gbíwẹ̀ ọdún lórúkùnrin ẹwọ́dẹ́ àkìlọ́lẹ́rẹ̀

nyama ta kada duwa kuna ya wala kaume umu bo duwa mun ko ma jume do ma ma he ame mo ta kada duwa ku ka ani bi ke ko ngama yeke aya kole engele ngama ya le bo sen na umu riene ne duke do ta kada yimi ene duke do ta kada yimi ne duke adi pen yimi anibi yeni unga ya kame ke do ta kada umu ile kame ke amal kilimi duwa ku nga ke unka bal yena anibi ishi ku wa ku e ku ku e kelo qur'ani ko jo edun we ma jo

bunga yake na makaidi akili mingani bide aman sanna amr ka ci akin hi annabi awjo liga kawa kini al yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al islam dina allah yenu ngal ga adini ko jinga mo ngami sam du nome enki annabi sallallahu alaihi wasallam ngoma lu du kauma yeni ne ndu ki sen kolok mechi kì a jẹ́ ohun mẹ́ adábàtà àlìjẹ́nà òmùdùnmù mẹ́mẹ́ ẹ̀hùn dúkù mẹ́ ṣe kì á jẹ́ ohun mẹ́ àjíjìrún náà mẹ́mẹ́ yé bọ̀bọ̀ a níbi ọgẹ́lẹ́ kàwọn ẹ̀hùn yà kọ́ tó tágàdà ní àbájọ ọmọ agogo ukú rẹ̀ tuntun abánilẹ́ ọmọ agogo ukú ó nà á kú bá mẹ́ màkàkí ọ̀lẹ̀ ẹ̀bọ̀ kùmákàyè ẹ̀ka kí ní àmẹ́kẹ́ yẹ ẹnẹgbẹ́ ìmẹ́rọ gbòkó ẹ̀ lẹ́nu ọkọ̀ yẹn ká yẹ ọ̀lẹ́lẹ́jọ̀làgẹ́ ọlákẹ́ àdùjà tánù ọlọ́kù gbígbé lẹ̀ ọ̀lẹ́lẹ́jọ̀làgẹ́ aṣọ́kọ́rọ́ mọ́ ṣeun kí ẹni yìí ẹnà ọgọ́ yìí kí mẹ́rọ gbòkú mi amẹ́kùnmẹ́jọ mọ́ mẹ́ta àgìní yà mẹ́rọ gbòkú ẹ̀ at this point kẹ ẹyẹ e e eji ẹkọ yọ anya dé ẹ mọ́jàkà náà dọ̀là bá bi náà ẹ̀dùbà ìbàkàdé hùn abájọ yìí àmì akàrin nìkì tákà

enene duke achoko che nkwụ na aka katane kakatane nke aka kumele ka ọla ola uji enyi dehu ola adure dehu che nkume anwochi ola leche kume atoru nteba oyo akini olifin ye ka kini hi akatane nke ka amali bon ke amola ene kiku taki cheun ichagudun turabane le kullu nafsin dha'iqatul maut ene duba kidikiliku imalimi kakini imacha kine ne ki abi bobo dunia ene ma bobo walau kana ti dunia tadumu li ahliha la kana rasulullahi hayan wa baqiya yini macha kine ne ki abobo dunia ba kine nene ka ki qualify ki abobo wile anibi ma bobo yi ken ka nibi ma bobo gen abudu ke maduhe kadeko take ne ka ni e amadu an e ka ne won kwa ne won kwa jigi ẹnẹgide àdúrà náà alùgbò lè lèkúdá àdúrà pọ̀ náà yúnkún ìṣàdúrà máa jẹun náà kú ní inú díkà kí ní ìmọ̀ àdúrà ẹ̀kà ẹ̀yìn kó àkìkì ilẹ̀ṣọ̀ àdọ́mọ̀ inú yòókù ọjọ́ kàyẹ́ ní kúlù nẹ́fìn dá ìkọ̀sẹ̀lẹ̀mọ̀ ẹnẹ̀nẹ̀ dúkìá gbẹ̀mí ajúkú máa ṣe ẹwọ lẹ́jì màmá ayọ̀ yóò lò yóò kúkì pọ̀ ní àyíyánkáhùn abíyọ̀n àgbọ́ ní kọ́yà olùgbọ́lẹ̀ abíyọ̀n àgbọ́ ní ọmọ ìkó ní ìyì rẹ̀ ẹ̀kẹ́wàá ọdọ́ rẹ̀ mayo yóò dẹ̀ ojú kún because kullu nafsin za'iqatul maut ma dama ko nu ba mun ne ba ina ba ko an ko wa inna ma tuwaffawna ujurakum yawmal qiyamah uro me okolo me ma dun me ojo pa nabi sallallahu alaihi wasallam ayni ilay bojona ujiun da bana kini amma mo odu tinye tiku kada mo mo odu en ki abo en ki bojona faman zuziya anin nar ene kuma mudu jijiruna wa udkhila aljanna ka kuma mudu daba ta aljanna ba faqad fa ene la iguji li tabale wa mal hayatu dunya en dudu dunya no illa mata'ul ghurur dunya tunyo gon shi ne ne ka tete chagoji nigeria ọkọ̀ òun jí báàkì nàìjíríà ìmáyàjì nàìjíríà ma ń kún májà jọrọ́dá kọ́ntìrì gbogbo gẹ̀lẹ̀ ọkọ̀ ohun májà jẹ́ ìṣẹ́ṣọ́ ẹlẹ́pàá ní ìlú ọkọ̀lẹ̀ òní ìjẹbẹ̀ ohun tẹ́lá kìrẹ̀gbà kẹrẹ̀bọ́jọ́ ilẹ̀ tí yóò wọ́ pẹ̀lú òbí èkó wọn kù àwọn ẹlẹ́nà president nigeria gabadé ọjọ́ a dún ọgbọ́dá àbókòrí ma ẹni káì ẹni gẹ̀dẹ́ ìbá tó dá alìhèrè kìí ṣe kúbi àmádàbí wọ́n ọmọ ẹlẹ́kẹ́dàbí àwọn ma ya ma ṣe ń yà ọ̀hẹ́lẹ́ yẹ ọyẹ́ ní ìní nye yọ́hẹ́lẹ́ ogele kuma kai amune mari dodo yo ma ele le kuma amune ri dodo ngode pe ma ni ulu blacha do ake ngwa do achi emda jime tu yo ngo chane ajal bona yo achi gile ma na nya la rula lali amune amade gini tibi anya la ngole ke ma ne ne ke eh, go no ama da awdu ke kweda ngum daji i e be ki kuno ile ku en du yenga badaji be ki ku ma kuni abi awon daji le ma ni

kuma kila duka jin wabda wazi ne abe kuma ma malu kuma alita ko kuma ajiyar ajo ba yoyi ohoho ojo kamo na ajiyar ajo yi abu duk ma jiyan ofe jo ojile mama kuma nike wama ta kuma wama yi ọgbọ́dá change matra agọ́kàmọ́ na àti àdínà àrídà àdínà àrídà kùmàkàlẹ́ wọn ma kúmọ̀ ayọ́kọ̀ ọla hele nwe oge odu mgbanwe na-edela kele ma ayọghị ukwu uhie ogene ka audu kwu mmanya ogene ka mi prezident gị ọbọ kwu iba ezigboti m dị waaji nga bụkwu ma dị ngụkwụ turukume leji mumi amene talaka kumechati kuma tudenwu oduniya yi ọdẹ gúúsẹ́ nìṣe yìí ọmọlẹ̀ hayatu duniya illa mẹ́ta olùgbòrò iye náà kàdé ìgbàlẹ̀gbàgbókà múkẹ̀ máa mọ́lá ẹgbàbí ẹ̀ nẹ́kàdọ́nà ẹmìlẹ̀ náà يغلوا أجمعهم نعم آية كتابة لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور الله أكبر الله تبارك وتعالى ينهي لتبلون في أموالكم وأنفسكم ينهي ما ينشا جمامي إهارسكي مي ما ينشا جمامي إهوري لامي ajuma nyawa karabar zikime ajima karabon gungume oraime wala tasma'unna e undu akpo jino me nya gbon min alladhina utul kitaba abukuma saka dama ibili min qablikum do banga me wa min alladhina ashraku ma yu ku habe ku ma cha shebo me nya gbo adhan kathira anwe do ma ya ka ume do ka ki ma do ai kai le e nya gbo ku koro bene ma nya ka ma ya bo ane ola me machine du tako machine du kugu labara bo ane ma tini gboro la me ma tini gbi na ba me وإن تصبروا ما هدوا يجاجاجا وتتقوا فإن ذلك من عزم الأمور إلي لبا يشد في الأمر وبوغاغا إن حديث يقول لك ما دعاء مي وإنه هكذا رواه مختصرا وقد ذكره البخاري وقد ذكره البخاري نعم عند تفسير هذه الآية مطولة بخاري دي حديث كده يا ايتي ايدك بولو فإن أسامة وما زيد أنقل كده لكن النبي صلى الله عليه وسلم توجي توجي زكي zaki laki tagoji nwi ise nuku uku towel eyi kuma ce ko ya le fedek un alibi ko boji un ataki tagoji nwi oji zaki lele taki ami usama wa zaid ya mun shi passenger gubi wa ardafa usama bin zaid wara'a wani bi alo kiya da di saad o ma ubada saad o ma ubada de ha bokum wa wolo dogba o jane medina egbe ka ba pacha baba musa bin umair on ngani bi pe omo ki a dola di ni ko ngamo ne on abi gide wolo so ide ha de judo kuma wolo le wani bi aya de judo ọlọ́pùpẹ̀ ní harris ọmọ khazard ẹgbàlẹ́ máa jogun bẹ́ẹ̀dẹ̀ rìtán kọ́bla wọ́kà àti bàdà máa jogun le ẹgbàlẹ́ tán yóò alẹ́bí wá lè gbọ́ òyejú kàdó òyejú lẹ mítì ní gbogbo àjọ ma yáyájú lẹ abdullahi ọmọ obeyi ọmọ salul ìdéhùnmá ẹwùdẹ́ ní gidẹ́ ibọ̀ ẹmà kí amúnásìkìrẹ ìdéhùnmá ọmọlẹ máa ní ẹgbẹ́ gidẹ́ ibá òun abdullahi ọmọ òbẹ́ ìgìdẹ́ bá ìwọ̀ ọlọ́wọ̀ ẹ̀gbà lẹ́tàn amábàpá yọ́dà máa ṣiṣẹ́ bọ́ máa jẹ́ hùmá àmì yahudu ọgọ́lẹ̀ máa mìsù yọ́la máa yìí àkìlátún mílẹ̀lì mùsìrìkì máṣẹ mìs àmàpàdọ́mọ́ àmàṣẹbọdọ́mọ́ àmì yahudu dọ́mọ́ ọgọ́lẹ̀ máa dàmá yọ yìí ẹnìkùnmọ́ adọ́ àkíní abdullahi ọmọ rawaha ìdíhùmá abdullahi ọmọ rawaha ti sahabi anibi ka je no jima undi undi bukuma tunugu ojo kuma nyuja ne rumo ogu mara kini muta kuma yajugu ide amunugu meta ka nibi shi ya ojo ka kola gide unira ku amado enwore ka nibi ne mama ebutu kwa mama ajaje to daba e mudago kenore mudago ebutu ku mama ebutu ole taki kunyo amado abdullahi ibinu uh, ah, bin ubay gire manya boki baba ebutu kunyuma khammara abdullahi ibn ubay anfahu bi ridai taki mo imuko dubu imo ahun imukacha imudubu mama kebutu ku ira ku ah, ke zaki ku ikiwe daba ti sake ni la to gabiru alaina eh da me aku bitu bu amanu anibi aka eh da me aku bitu bu amanu anibi sallallahu alaihi wasallam ay salama pa anibi anibi de to hiji yi salama pa ya ko tane ay ko tane yin ya me agba me ola gun me ola gun eyo la ti aba tẹmẹgba owó hùn àti nílò analemina lò múdà àti chana wazi chini kolojo uma chini balkurani uma kwa akchi ni ajaya uma adi kape ngablai ablai uma obei gide hadi yeni uh, okay waweda waweda waweda ayuha almaru akwami agba innahu la asana mimma takun ola ke kaiba ma

fakshina bihi fi majalisina ugbo ka yọ oye yí èmì gìdẹ́ ike ẹ̀dù tọ́ha àti nìkẹ́ tọ́ha ń wọ́n ìmì àbáyọ̀ ṣí ní kọ̀lá lè mi fẹ́ ìná nù hìbò dáníkà máa ní yúnà ẹ̀bọ̀ ní yú ka ọya ani bi wachi ni chuaji weja ya kama kelu ala le ye bo ma abe ku ma jama ti jebo kwa mi hudu ma domo ma weda weda tumu weda tumu weda kola de mi gelu amati mi bola bola banza dun abe ye bola banza domo in aro chane ina chane mustaqbal muslimuna wal mushrikuna wal yahud hatta kadu yatatawaru ina chane ina chane maana hatta kadu yatabarazuna ma chineke chini chinikpọla ma ekwe ekwekwekwu ya gị jani shenga maka egbo ma eweka acha nikpọla ahụkeke ịkpọla ahụkeke ya ya ihu ma chineke ego kuma ju ya anabi sallallahu alaihi wasallama falam yazal ya ma abidi ka ebuma buma inyomeki he inyomeki ju na aka ni wekin he we wekin inaba ma kwa ubu yewu inaba ma kazini hatta saketu ma we kwa kushaka amma we kwa kushaka ni bi unche ise be se nufa taki ado yiru duno israel israel gudu swaji amma mi ha ikoa amma we kwa kushaka ya mu ihe nwere o te wiye to megba ilu na lo yo abe ye we dago we swaji wayi ayi bo kaju ayi la tuwaji akale je dutu jegide mo ci migire nga awo kala nabi sallallahu alaihi wasallama maini ulemu abi ulemu ile nya kere bene ke atini ya de yudu on ti saad o ma ubada kanibi yomo habibu ngomo nabi sallallahu alaihi wasallama kini ويقول لها ابو مبا الحمد لله تجين يا سعد الم تسمع الى ما قال ابو ابو حباب يقول لك ابو حباب كميني انا ما ابو حباب عبد الله يوم ابي يوم سلول يجي اشغوجي امي منافق بيان الى ان يجي باني بينا كو الى gbogbo kuma ajo mi tilẹ ti bá níbi nàtàkì ya ìṣánà yìí olùkàwọ lẹ́nà níbi àṣẹ ní abájú rẹ̀ kọ́ọ̀lá kẹ́dà wọ́kẹ́dà ìkábánáìmì ìkábánáìmì sáàdọ́mà ò bá dáa yẹ́ nìyí ya rasulallah oníṣọ́jọ́ ààfọ́ àníwọ́sà píhọ̀lá ń kẹ́mdúbá fọwọ́láhì wẹ́bọ̀gọ́ẹ́ gbọ́jọ́ fọwọ́lẹ̀bí àǹzẹ́là àlíkàlkìta ugẹ́bọ̀ pọ̀jọ́ ẹni kìdọ̀ takàdà rọ̀gúwẹ́ lakọ́dí àǹzẹ́là eh, lakọ́dí já allahu بالحق لقد جاء الله بالحق أباقنه لقد خالفتهم وعنبي أغتان نيا أغتان دي أوجاد دي روي taki ibowo lai gide iba ibowo ye taku ma ni mola ma torí kuma a ṣàlẹ̀ kuma kó yàbẹ́ tura bá nílé alkiyama kí gaskiya ne a wai ku jiri gaskiya ke ne a gaskiya ko yóò duwe ọyọ́ di gaskiya lẹ́ẹ̀kẹ́ da ńgá mọ̀nà kẹ́ nẹ́mú ha nẹ̀ gbogbo ya nẹ̀ yọ́ kwakọ́ ṣaka tura ní ilẹ̀ wana dini ye jini gbani bɔɔbu nyaa mi tɛmɛ tura bana le o kɔmi kuna agba be tia ko wa ne bi agba kɛdɔ jɛ k'an kuli se kɛ kuyi hɔ la ale fa a fa anu ani bi a mɔ la ale ba aba ne bi mɔ la ale ba ma yɛrɛ ne bi sallallahu alaihi wa sallam a ba o n kwami sahabi n ɛnwo idu kama kabiri kpama so de tia sama ba idu ba ma sa do ba yi ma sa ale la ayi lo ŋun ɛnwo du kuma du bunyuma a ma sa ti allahu tabaraka wa ta'ala ni ma cha jume fa ada juma ka da buwa bi ore lame arziki me en duk mene yile chete awti ni ma gini enya bu ko la ngwe do kuba mi ahlul kitab wa min alladhina ashraku adhan kathira kuma ngocha ma tudi enya ngwe do tirabara le jẹun kẹẹdọ jẹ kẹ akunisi bẹkẹ hali ojima emudu nga mẹ fọkẹlẹ ŋàdé bi náà yẹrọ ẹjọ kò mà ya ju ogu ogu bẹdẹ àmọ ogu bẹdẹ di dza àmọ ama ọgà ọgà ọnẹyin ọnẹyin eya àmọ káfíìrì dza nẹ ma mà ma lẹ ŋàbílá bínú bẹ́ẹ̀ ni wa abakpa yake ni gbanu yo amake mu daba te leta keleke daga make yo chene obi turuka make yo chene obi ya make ya olo we taka make de ne obi chaka di ati adini adini nga matini chenu kama ke nga ne omo chaka ni ujaru kama ya ni bi eje nga maji kuke uya eje ugire nga bene tuja odo dale chenku ne dunye kì á kújà bẹ́bà ìmáṣọjọ́ kìjà tẹ̀kọ́ ẹnu àkàyàjá lè rẹ̀ lójíkọ nege múdọ̀ yà ẹbì tí nege múdà mọ́má yẹ ẹbì tí mámójí kó kà lẹ́mẹ̀bà ká òjà rẹ̀ lórí fi hàn mọ́lẹ̀ múdà múdà bọ́ dọ́dá ìwọ̀n ẹpá máa jà ẹ̀hẹ́n òjà lẹ́yìn yẹ jà ika na onye ma adịdị anyị na chan abigra ma ejunga ma achịkwu ee dale ma anyị na ebe egbe egbe ebi ka egwe tọkpa wee mụchi wee mọkwachi wee ma aṅụchi ni ya aṅụ ọkpakwa ịkpa agwa etọkpa etọ n'ọgwọ mọba ị ga-agbakwa lelikwu ẹ ga máa yá wọn ẹ̀mọ́ pàdó èyí àyè ìjà bá yòó lẹ́mìnìkọ́gọ́ ìdẹ́kẹ̀ amáyà tí ọ̀kà yìí ìdẹ́ yìí wọn mọ́lẹ̀ àbẹ̀kẹ́ àpàmì dẹ́dẹ́ ìdẹ́ yìí wọn mọ́lẹ̀ wẹ́mà ní

tilka shankuli wanda Allah tabaraka wa ta'ala yanhi wa min wa adan ko in tasbiru cewa kaka ya gidai ya ka roje ka kulishi o ya ce ko Abdullah ibn Ubay fa teje u taki ju ja peje ipa teje u taki ju ja peje u iye ulangi de an igbo gba nabi ka nabi akoladu nabi na ka kwa Allahu akbar Allah akbar un gba ti amunani ẹ̀bọ̀n náà níbi wá yìí ṣe iye mọ̀mọ́ ní tẹ́kìbírù láàá ṣùgbọ́n ma kọ́gá yóò yí ọ̀nà kọ́gá yóò mọ́ ẹ̀nà aláṣẹ pàkúṣàkàwọ̀ inúdì ohun ní kàyà níbi ìbá apá níbi abẹ́gbọ́n mọ́ka mílímílímílí àmá àkàmà rọ̀lẹ́mà tẹ́ ọgọ́ ẹlẹ́pọ̀ yóò akọ̀lá yóò amamole marute ogele huhu toka meyonge ediene karona mayengidan abile adwa kamemo ama ama amemo adwa kabile mo amaemo jona huye yere ona huye ye mayere mo amukola ogenele egbogugbo enegi agboku azi edemune enkuaji matinin ekabele chinisi abeke edemune iboku maji kuazi lebidi chini ngocha ma mabumanya ene dugu mele anga ban le ko ba munafiki don majenna le gbazame na nibi zame ni aka onje hun gide bo gele ngojo majo maeli eli ma sola eh? koloko oyo keda dini yoba amewole akukilika bedo ma jenga dini ya kwa gwa ne de mune ya onje ngobera ẹ̀má ti dẹ̀má lo women ìwòlà kẹtẹ́gẹ̀ẹ́dẹ́ àbáyẹ kanáàdì nẹ̀má lèkúmẹ̀ pípòkúlẹ̀kú ẹ̀ṣí wẹ̀ kámọ̀tẹ̀gí níjọ wẹ̀ wà dọ̀kàtún àmẹ́lẹ́ wẹ̀ náà ka yìí wẹ̀ náà gbèdùmẹ́ ẹ̀bọ́bùlẹ̀ wẹ̀ náà gbèdùmẹ́ ẹ̀bẹ́gíní wẹ̀ náà gbèdùmẹ́ ẹ̀bọ́wùyọ wẹ̀ ń yòkó wẹ̀ ń yájá wẹ̀ wà tó kọ́lá dì ní wẹ̀ wá ṣe

ọyọ́ pàkó àbóǹgì abụọ ọyọ́ ọmọ pàkó ọyọ́ májú kàtàmà na takàdé ní chínlẹ̀ lọ́tọ́gbá ìmádàálẹ̀ àbẹ́kù ma ahịa wánà ọgẹ́lẹ̀ máa dé omi àdínì mẹ́yìn wọn وإذ ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون وإذا أخذ الله برياء وقول الله ونيو الكول ميثاق الذين أوتوا الكتاب ويا الكول فابوكم أرتقى دوما أمي أهل الكتاب أمي يهود àmì nasara àmì christian àmì jews àmì pastors àmì reverend fathers àmì evangelist ọjọ́ ọ̀ṣẹ̀ wọ́n yà lùkúrò lè fáwọn àkínlẹ̀ tó bẹ́yìí inú na wòlì náà ọ̀làmí ìparúkà mẹ́rin parúkà lámọ̀lẹ́ wọ́n látẹ̀tùmù náà inú ìdúkù mẹ́bù májà bọ̀nàbẹ̀dù wọ̀rọ̀ àrùhò rẹ̀ tákùmà mọ́ọ̀lù ọjọ́ mamudu kẹsẹ̀ tó yú bí ma alùkàtà nìkúrá si maya mgbe odu mali ka dị echi mmanya cha nọdọ ọmụmadabicha na-ekwu ohi mgbe odu madabi nwọli ka dị e mmanya dabicha e na ọmụmacha na-ekwu ohi ị na-ela gị n'ime amụjọ mfusu raka ini chọọchị gbogbo magụ baịbụl ọgarala ini chọọchị gbogbo ka edaba emacha ka daba chọọchị ka ewere ga kwụma agba ini chọọchị kwụma agbe baịbụl ọgara ma akịni matio oyi eketa ọmaghị eke elu ngalị ka dịghị ni eyọ gịnị e anya kwa na oji matio oyi eketa lọmaghị eke ha gbókọ̀ọ́lá ẹgbẹ́ ogun àjí ṣọ́ọ̀ṣì yọ ọ̀lẹ́ ìkà máa tẹ́ ní gbọ́ òun pásítọ̀ akàkà máa yìí tó dẹ̀hùn na ní èkè ìkà máa tẹ́ ní gbọ́ mẹ́lú tí ṣọ́ọ̀ṣì gbò múnẹ̀ ẹbọ̀ gbogbo enyi na adị. iye onye ẹni àti mẹ́dì àtàtàlẹ̀ ẹ́ẹ̀tàgẹ̀ ń tọ́ akẹrù yàrá ìpàkújáká a wẹ́ni kí ṣàtẹ̀kọ́ oúnjẹ ní ẹ̀wọ̀lẹ̀ iye wọn àti ní haya ẹ̀wọ̀ àbúmọ̀ àmẹ́lẹ́gbẹ̀ àbá àmátí ní káàmà náà ele ọ̀mọ́lẹ̀ ẹbí àṣọkọ́ àti ní ọyẹ ẹ̀dọ́gẹ̀ẹ́

inú bá ti tó mọ́ kùmà ẹ̀dẹ̀wò tó ẹni kìí ṣe pásítọ̀ yá kẹ́ àkíní yìí wẹ́kẹ́ ikú ní akún àṣàdùwáyú ìpínlẹ̀ máa wà anoint ma ìpínlẹ̀ anoint bá wẹ́ kúrọ́ lápò ẹ̀dù hálú ótú èbìlì ìnàṣà òògùn égbè iná ń dúkìá wọn bù ẹ̀rẹ̀ wẹ́ pé àyìnbó adìgẹ̀ ìpínlẹ̀ ngadi gadi yenge wala fi ay amda lungi akola gre iyalu le ami polisi dogwa maduju undi kwele prola no ujani na njidi ay gabadi ay ulmam kinoko ulmam kidu kuyo ulmam central mosque abuja gbogbo woga ni uya emi inu ulmam kinoko amda ye church ele ami be kuma chone yo ne ye church iba ujini mama noko máa ló fi gbogbo ọkọ̀ ma máa tọ̀ ma ní ìjọ lọ́dá sí àṣàkó máa ṣùgbé òmìnir ma màmọ́lá ma dùn tí ọjọ́ òun àbí máa rà rẹ̀ máa yẹ àmọ́ ya ma ti jẹ́ ní èèyàn ma jẹ́ àmọ́ máa ti jẹ́ ní èèyàn máa jẹ́ ẹ̀wọ̀n lẹ́jí ń ràn àmàmẹ̀tì rú lẹ́yìn dédé rú

amúnájọ́lá mú ogbó yóò lè máa dá abọ́lọ́pẹ́ ọlọ́pẹ́ máa ngẹ́dẹ́ abọ́lọ́pẹ́ ọlọ́pẹ́ máa ngẹ́dẹ́ tọ́ ọlọ́pẹ́ mẹ́ká àbókè mọ̀kàtó dúró kájà yóò máa ẹni èkì qualify máa ẹ̀kì ọ̀lọ́kàtó bàbá kà ó yé máa ngẹ́dẹ́ abájọ́dá tẹ máa ṣọ ọlọ́kàtó náà máa ṣòlè máàmù ọkàtó máa ṣòlè máàmù ṣẹ́un kí wo ìgbà bá dé ṣẹ́un kàkà lè bá dín òjì gẹ̀ẹ́sìkíá bá kàkà lè bí ṣẹ̀rí àdín òjì gẹ̀ẹ́sìkíá ìṣàkàṣàgàtúgbé òwe abájọ́ ibà ohun ma kọ̀ọ̀lá ẹnẹ́ kí mọ̀kàrà tutù lè kí múdò ní mọ̀kàrà tutù lè ní àátúkọ̀ ojú àdọ̀kàrà tó lẹ́tù kọ́lọ̀ tó lè bá ẹgbẹ̀lú mọ́mú yà kò lè mọ́mú ọmọ adọ́mọ amúdùn tó ṣe mọ́mú wọn. sọ́kẹ́lẹ̀ máa ṣàdí ní ìgbélé yẹn àbẹ́wà kò máa wọ́ lọ́wọ́ ìgbélé kò máa ṣàkà mọ̀kàrà tí kọ́kẹ́lẹ̀ máa mọ̀kàrà tó jọ ẹlẹ̀ kámi sí omúnà àjò ẹwọ̀n tí tá kìtà máa qualify máa yóò máa mú torí kìtà máa mọ̀ kàrà tó máa dùn àbọ̀ wà kò ní sáálẹ̀ ìdẹ́gẹ̀ lọ ẹ̀lẹ́gbó ma wọ́n mi politics kó ehùn dá ọ̀ẹ́lẹ́gà kọ́ ọ̀lùmọ́mọ́ àti ní ẹ̀kí mú èmi abájọ yìí ẹ̀ka bú wẹ́ ẹ̀kẹ́ ǹkẹ́ ní èkì sí iṣẹ́ àmà ní gbáǹpalùkù gọ́ọ̀mẹ̀ntì yìí kò ẹ̀ṣẹ̀ ẹ̀yà mẹ́rin fọ́ jọ̀lá lẹ́dà ọ̀làkárà gẹ̀dẹ́ bá ha ẹmà orí tẹ́tọ́ ọ̀là ìyàdúgbà ní wà ní rẹ̀hùn ẹni kìdí ọ pàtó yàmá pàmọ́ ma ó kọ̀nfàm pàmí polisi méjì sí aká mẹ́rin àdìgá dẹ̀ lọ́jọ́ mẹ́lú ẹ̀dá ìhàtẹ́kẹ́ sọ ìyàdà bìdú ẹnẹ́bí kíkó mu gọ́ọ̀mẹ̀tì kì náà nẹ̀ máa yá ọmá ṣe mẹ́ sẹ́ wọn kẹ́lẹ́ ti gbẹ̀gẹ̀ adábàwé àdínì screening máa ṣe screening tọrọ screening ó máa ṣe táwọn máa dún kìtẹ́nẹ̀ ọ̀kàdọ́ bá ń àmà bàbá yìí tó dúmá iná kọ́ dùn mẹ́ra ń nú àmà gbogbo àmì dá akọ̀là yá lè tí gbẹ̀jẹ̀ àdọ́kọ́ gbọmọ àdúgbò àmì lẹ́mọ́ àmẹ́nà tó gbà dín akọ̀là lẹ́yìn kẹta mẹ́fà tí gbẹ̀jẹ̀ mú yín máa kọ́ má ọkọ́ ọkọ́ gbọmọ àdúgbò má ẹ̀hún lẹ̀ mọ́tò gbọmọ anẹ́ kí láìf máa ṣe comfortable kọ̀kà tó máa bíríkì sáyé mọ́lá tìjẹ́dà bàdí wọ́n dé ọ̀ mẹ́gẹ̀ tìjẹ́dà kàbílẹ̀ àdọ́mọ́ rẹ̀ olùmọ́mùdá gbogbo

shenku al'amirin kuma aka ti ko amena to ba ha ya gabu yara badi ya ishe reduce yara kabli ya ishe reduce yake migani kuma tunabana le Allah tabaraka wa ta'ala kan amena to ba e abi gide kuma do lojo biramu ni kuma kan man shenki to lojo pastor aka gaskiya ola mu aji to shi mamula mo ola kuma mu oyi ma ugbo ọgbọgọrọ tohu sketi detiki ahẹkẹdemọla ẹnyàmájẹ pirijọ ọnẹkẹlẹ kólóbulẹ ọnẹkẹlẹ dagọgba ọnọbulẹ dagobi machini nùbà wọdún machini tààrà ma ọyà múnẹ dagọgbọ ẹwẹ dagobi dagasi do jẹunki bókìdẹ jẹunki ma kọrọ ọjọ ma dùgbẹrẹ amúnẹ ojú gẹkẹa a àdíṣọsì amúnẹ mú amụ na ẹgbẹ amú àmú sí yóò àbúrò ọtẹ má ọtẹ má yá ẹ̀bọ̀ yẹ́la ń pàṣẹ ayú máa máa kọ̀lá ọ̀gẹ́dẹ̀gẹ́dẹ́ bọ̀ tàbá jọ ẹbá tó dọ́ àmú ní rá ojú competition kìtẹ́ ẹni kí àwọn kọ̀lọ́ ọ̀gẹ́dẹ̀gẹ́ ṣọ́ọ̀ṣì mẹ́mẹ́jì ní kàtàbálà mú ní rábù gbélẹ̀tẹ́ ọgbẹ́ mọ̀má kọ̀lẹ́lẹ̀ má lè tọ́mọ̀lẹ́lì fìrabanilẹ̀ aláhùyẹ́ ni alkóòlì máa ṣe àmá kọ̀ nẹ́bẹ̀ zuhu ọ̀rọ̀ àzùhùhì

ẹ̀dá ọjọ́ na christ ẹgbẹ̀lẹ́n ẹ̀dá ọjọ́ na christ ẹgbẹ̀lẹ́n ẹnilẹ́ àdé yúdá àlìjẹ́nanú israel mẹ́sí ẹ̀ àmẹ́lẹ́n tìdábálẹ̀ èyí chọ́ọ̀ṣì onúgbònúgbò ẹ̀ẹ́kẹ́ dọ́mọ́kàkíní ẹ̀ẹ́yàn kábàpàkẹ́ ẹ̀nà ọkọ̀ tí gúnú ọ̀làgídẹ́ ìkì káyébà yàkọ́ ya ta ìdájọ́ àmà ń chọ́ọ̀ṣì fìtí àmà àdọ́là àmà ń wọ́n dé ìkókùnmọ̀ àdọ́là àjúgbò màmí tí a ẹyẹ màá yìí àjúgbò màmí tí a kó ti ṣọ́ọ̀ṣọ́ mọ́lẹ́bí tí ohun màjá ṣòlùká ẹna àpákà pẹ́lẹ́ ẹna ṣọ́ọ̀ṣì ká ohun màjá ṣòlùká máa tá inú yìí ẹ̀yà lẹ́kùn máa tá ní ẹni ẹ̀ngà máa tí màá nùgbọ̀n gẹ́yà àmàdọ́mà ọmọlọmọ ẹ̀ lọ́kà kó ya lẹ́ngà máa tá àmẹ́ ṣọ́ọ̀ṣì ilẹ̀ àmẹ́ná ká àmẹ́ ṣọ́ọ̀ṣì kàkí ni ọ́ tí wú ẹ̀yàn wẹ́ àdágẹ̀mẹ́ àti ẹ̀ngà máa tá máa enu ekwo na enye ike bụ yoji akọla iyi ala ga echi ohu egwolaba echi ukwo enye ma akọla gide ire ekwo na enye ike egwo emajebe ka eji ya ala n'ihu na ya maka gbogbo amekọta ama ihe ala ga echi olechi ga ya akọta egwu enyi anyị chọọchị nye achị pastọ ịma gị akwala ọma egboro mmadụ nwi abụ na ile e macha gị jigị ya igboni ogele ma che umayi tọtụrụ abanele taka mụ na eneke aki geski ọla ịnwụ odege fọnebe zuhu ọrọ azụ ma mi geski adụri kolotu bi ma wechitara obihi semena nkọli ilan ma mi kekele fabi isa ma ẹ̀ṣẹ̀rù ẹ̀hùn kò máa ṣe gidọ́mọ̀ ibá ìdíẹ̀nẹ̀ tàbálẹ̀ àmà àmọ́ nẹ́yìn èyí ṣọ́ọ̀ṣì èyí oyúnkà mọ̀má ní kí kìgẹ̀síà ọ̀làngọ́lá ma ní ẹ̀hùn ìdíẹ̀nẹ̀ kàbó máa ṣe mọ̀má ní kí tákóyá ojú nkú máa kà لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا نعم ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم لا تحسبن الذين يفرحون بما أتوا ما كيكي داهو نفا أبوك ما جاكي داهو ويوم كادوم ما ما كنجو نفا ما نجنو ويحبون أن يحمدوا بما لم يفعلوا ما ونجو كامو نكينا كلمة إنه كما ما شكا جنما نا كلمة كما شيء مغنى كامو أما كلمة أجي ينغام بوك ما أجو ما يجوين وشيني جامع يجو Odudu-todudu maka onwe elugu odudu maka onwe eke wee ya edo echebo edo echebo eyo made okolo made adagba made rakumi edo echebo yuhibuna ma ń ríjú ayé ọmọdún bí máa lẹ́bẹ̀ẹ́ fàálù torúkú máa jẹ́ yíò máa ẹwọ́n ìkà màmá chakachi ọjọ́ àkíní fàlà tàbí na hún bí mẹ́fà àzọ́tí mi lára àlá ẹkí níjú máa ba kàkú máa wala bà azabun tẹ́nífà azaba àzábún alìm àzába ìwọ̀ ìdọ́mọ adìdì máa hmm, àbí kùn ọjọ́ dọ̀kọ́ máa kùn máa dọ̀kọ́lẹ̀ bá máa núnà àrísìkílẹ̀ alẹ́jú bá àbọ́lẹ̀ mọ̀já kọlọ̀jẹ́ màdọ́kọ́ ولله ملك السماوات والأرض ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إبا أنكو يوماتين أنك ما ننكب كبو بامبا آيك لودوي إمودو شهرام حتى ما تقدر ما دو زاد المسلم كبوبله ụmụ akọche bokele ụmụ akọche adịzika adịhụ kì á kọ̀lá ojú olóbilẹ̀ ẹun kọ̀kọ̀ wọn bá ṣe mún alìmútẹ̀ṣẹ̀ bẹ́ òbí ma lẹ́mí ò ẹun kọ̀kọ̀ wọn bá ṣe mún ìyá tí ní kéjèké yìí ń kípa ẹni ọkọ̀ wọn ṣe mún ìyíkò là yẹ́nìí ọkọ̀ onubile ka onwe ụlọ onye na ọkọ nwe ya aka na-abụ toro ka bụ nkwu ma na-abụji ma mọkọ kuma ya adịgide ọma agbe ma anyị yi adị ile mụ n'obele pọtukọ n'obele la abẹ nka lukọ ma agba abe keji nwu kwabe gbele taki mu du ugbo abe gbele nwu eji ekeji na-egwu ogwugwu

gbẹ̀lẹ̀ ṣe wọ́n ẹ̀lẹ́gbọ́n àwọn àgbà ẹgbọ́ akàmáwí ọ̀dọ́ kẹ́dẹ́ tọ́gọ́ ẹ̀kẹta ní ẹ̀làmù rẹ̀ ní ọ̀dàmù kúyà ní àtìtọ̀ èyí ọ̀tàkùn náà gáfì ogun yàgú yàgbọ́lá ipapójáká ibù tí kí bá áfíríkì náà kúlé kàdé bá ọhún sí nípa àdàwọ́láwọ́mẹ̀ ọkọ̀ ọmọ ẹ̀kadé yí akúgbọ́lọ́kì a ní

anibi sallallahu alaihi wasallam ayni unu bule duke a chaba ne kede ba al mutashabbu bima lam yughfa kalabisi thawbay zuhr yenu gugun da bena ukulai mun kun yola ba idabe na kini ene ki kuku haramu yola ugwe na bana lemu bule lagu idabe na kuku haramu uku ibita o kun yola ba egbaduki nuko leba amojo adujun

eke adoko abako abitu ojenga mena mangele edoko aka monga mama abachala eje akala bachala e, ama adoka tindu mingela gwe ido mi eho kaya de nyoro nyoro take ke jumbo edo mbabe e ali ka tenido mi agwe nyani e ha da ya ke ni pamelo ke adungu e ha kini bina kini raro kini juja enwe hapụ na ige ihe anaghị kadụ ụgha gị n katọn indomi kela gị na onwunye anyị onobele ihe ka ịgwa ka nọ egbe dịkwa kwụcha kata gị adọlele mmanya ọlata gị aga ka ya ruo onobele ka enye uji ahụ gị na-eleba ịnachụkwụyọ agụme maka edo ama abụbụle edo ihe ni ohun tí ilẹ̀ tó kọ́ níjọ́ lẹ́kẹ̀lẹ́ kíkọ́ lọ́gọ́ lọ́wọ́ pẹ̀lú àyàtà àmá onobele gbọ́ onobele kpabie annabi sallallahu alaihi wasallam ayni wa yuhibbuna an yuhmadu bima lam yafa qur'ani kai buk ma ngi yukma du je yu ma ko ma tin no ja kini me kini ju akini hi ma ma go yile ni aya ka do yin ti walillahi mulku samawati wal ard ojo cha won chene ki chi ajo fe ojale won wa cha ajo fe ojale o fe ojale ko fe ojale ogbodun sallahu alayhi wallahu ala kulli shay'in qadir allah ya ngoshe nu kwayu cheniku ujendu kimane kuten na inna fi khalqis samawati إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض نعم ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ربنا إنك من تدخل النار فقد أخضيته وما للظالمين من أنصار ربنا ربنا إنما سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا ربنا فاغفر لنا ذنوبنا آمين واغفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله أكبر سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن شاء الله أما يكم أبوا أنانا يا أكو جمعين اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه